أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته راقبه الله فراقبه صلى الله عليه وسلم صلى الله عليه وسلم سلام الله تعالى بما كنت ذلك اليه الى الحين أنت تقول إلى عليك في المكان أنت وحرارة الحديث عن المقام الفجر لا أدي ثالث والثلاثون التنفيذ قد عبد غيرك رضي الله عنه والزيت بن خالد الجهني رضي الله عنه قال أو أخبرنا أن الكلمات تعمل في الجزيرة ọlọ́ni afáwa àbúrò rẹ̀ àti afáwa jẹ́ ìdílé lọ́pàá àti ìdílé lọ́wọ́ àwọn ọmọ kọ́ọ̀dà àwọn méjèèjì já àwọn tábàárà ogun kan wọ́n bá تقضي بيننا بكتابك تقع أوفي أبنلوه táwọn fi dájọ́ ó sábà ti ní káàkiri òfin náà ọ̀gá dájọ́ ìtumọ̀ rẹ̀ ní pé láwùjọ kí ni ọlọ́run ọba sọ kí ló ń lọ ọlọ́run tó ń sọ báyìí bá wa fi síra àwọn ọmọ ọ̀dájọ́ bá wa fi síra ọlọ́run ọmọ ọ̀dájọ́. bàbá ọmọ ọ̀sùn lalu apa-apa Nabi dengan Islam dan diri Tuhan Umat saya berani wajah Semua mahu berkeluarga yang tadi Sila baik orang muda Nabi Dapat bawa pemerintah dan ajar ini Dan semua macam yang nak kata orang putih Papa, usah bapak-bapak Nabi Tidak, usah bapak-bapak Eh, bukan.

àtẹnìkí ní àtẹnìkejì náà ni wọ́n gbà pé òfin ọlọ́run káàdé ló wà nígbà bàbá ọ̀nà ìṣẹ́lá kan olólùwọ́ èkó ti lé ìdènà ìdá àtẹnìkí wọn ló máa jẹ́ láàrin wa ìkúta àbíyà ìta àbíyàwó kíkà náà ní wípé kí ni ọlọ́run àdìgbò ọlọ́run bàbá ọlọ́run wọn ló báyìí ní ló fún mi dìde ètò ìṣẹ̀lẹ̀ ìnáfẹ́ ìkáàna àdúgbò àlàáda ọmọ mi ó jẹ́ àfihàn àlàáda kí láti ní àfihàn òun náà ní àjíyọ ìrìnwé ó jẹ́ lébọ̀ ìrìnwé ó lọ síṣẹ́ ilé tó lọ síṣẹ́ lọ́dọ̀ arákùnrin yìí ṣùgbọ́n bí ọmọ mi ti lọ síṣẹ́ lọ́dọ̀ rẹ̀ fàtánà ni ọ̀rá tì bí ni ọ̀rá tì ọmọ mi wá báyàwó rẹ̀ lórí ìyá abẹ́ rẹ̀ ọmọ mi ti ìyá pẹ̀lú ìyàwó rẹ̀ ó lọ sí ẹni tí náà ló ń bẹ̀rẹ̀ àwọn ìyàwó wa lọ́la fún mi lórí ìyàwó náà wà lọ́wọ́ ó ti máa ń tẹ̀lé bẹ́ẹ̀ náà ti wáyé ṣùgbọ́n ọ̀rọ̀ ti máa ń ṣe àwọn àti nọ́mbà wa náà ló ń ṣe ní ìgbàgbọ́ dájú ló ń dábìí jẹ́ bá mẹ́rin Kemudian saya ini ada Pemulau itu ada bahasa jauh di sini Atau di sini Baik itu mau berbara di sini Orang nanti saya berbara di sini Bila di sini Nabi Oke Yang pajak Nabi Oke Di sini Itu waktu ada bahasa jauh di sini Baik itu jauh di sini Bila di sini Nanti Orang di sini Tunggu-tunggu Tunggu-tunggu ilá náà ń nọ tàbí tó ń bá sàánú nínú wọn. nínú ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ti rí pé ìyàwó náà ń bẹ̀ tẹ́lẹ̀ náà ọ̀nà òun nípa bẹ̀rẹ̀ àwọn náà tẹ́lẹ̀. ọ̀nà kẹta ìmọ̀ wáyé lọ́nà sí àwọn ajẹ́ obìnrin ọgbọ́n ọgbà bí ajẹ́ obìnrin rẹ̀ náà ó lè ní ìdìbò rẹ̀ nìyàwó. ó lè jẹ́ léèrè òun náà wà fún ìdílé tí ó kú tura rẹ̀ lọ́nà òní. Òpèlú àrùkù jẹ́ ìwà ilé ìgbàgbọ́ lẹ́yìn ọkùnrin náà láti ẹ̀rí rẹ̀ tó pọ̀ tó sì náà ẹ̀kọ́ tó fẹ́. Ẹlẹ́ẹ̀kejì wọn kọ́ ló fẹ́. Ẹlẹ́ẹ̀kẹta ọ̀yà oníṣù náà ta wọn wá sí ìdílé rẹ̀ bí àwọn rẹ̀ lé. Làbẹ̀pẹ̀ tó pọ̀ tó fẹ́ orí ọkùnrin náà ni wọ́n dà lórí ti ẹlẹ́yìn arákùnrin wa ti jẹ́ pé ọmọ òun ó ti sì náà pẹ̀lú ìyàwó arákùnrin tẹ́lú ọ̀parọ́ àwọn èèyàn lẹ́yìn tó kí wọ́n fẹ́ pa ẹ̀fọ́ ẹlẹ́tọ̀ọ́ wọ́n sì máa parọ́ wọ́n máa parọ́ tẹ́lẹ̀ yẹn tí wọ́n parọ́ pé wọ́n fẹ́ fi ẹ̀fọ́ ẹlẹ́tọ̀ọ́ níta wọn. wọn wá ní sọ ìfẹ́ pẹ́tàkà nínú wọn àwọn bàbá àtẹ́lẹ́ òkùnkùn bẹ́ẹ̀ ẹni wá fẹ́ òdòdó òní ti bẹ́ẹ̀. Bàbá ọ̀hún ni bàbá arákùnrin ní wọ́n wá ń sọ fún un pé àlàyé kò ní kàwé ọmọ rẹ tó ti sìn náà òfin ọlọ́run táwọn olóòlù rẹ̀ ti wé àwọn ọlẹ́rú ló wà ní. Bàbá dẹ́yìn tí kò ní ní kókò ní àti ìbílẹ̀ lọ́wọ́ ni. Mo wá ní sábà kò fẹ́ràn jọ̀wọ́ mi fún mi. Ẹ má jọ̀wọ́ mi ló kópa ẹjẹ fún yín ní ọgọ́rùn-ún ewúrẹ́ kẹfà yọ̀dá ọdún mi. Wàwà yíya àti àwọn ọmọ kékèké bẹ̀rẹ̀ abẹ́rẹ́ àwọn tó jẹ́ àgbo ẹ̀yọ̀dá rẹ̀ fún mi kí n fún yín ní àwọn ewúrẹ́ wọ̀nyí yẹn tó náà wọ́n lé yàrá tó dáhùn sí ìdílé náà lọ́wọ́ ìjà wọn. Tòmọ̀tà tó hàn lẹ́rẹ̀ẹ́ ọ̀lá iná mọ̀ lọ béèrè lọ́wọ́ àwọn onímọ̀ bàbá wọn ní ìnáwó àlà ìsìnká gẹ́sìlíà wọn wá ní ìsí wọn tó kàrí lókè yẹn kọ́ lọ́wọ́ àdúgbò náà fọ́nà ní ọ̀lẹ́gbẹ̀ẹ́ tó mẹ́lẹ̀ ló wà torí fọ́nà ní yìí kò sí ìyàwó lé ìtọ́jẹ́ ìtọ́fẹ̀ẹ́sì sọ fún ìwé gẹ́sìlíà kí wọ́n tẹ̀ ní ọ̀rẹ́ ìyàwó òdìjà kíkà àtàtẹ́lẹ̀ wọ́n ti sọ yìí mọ̀ hàn ó sì lè jáde kó nínú ìlú yẹn láàrin ọdún kan ọ̀gbọ́n ọdún yẹn náà lẹ́gbàá wá nàìjíríà ọgbọ́n ọdún lára bàbá ọ̀la ti ní ìlú ọ̀gbọ́n àwọn òbí rẹ̀ wọ́n ti sọ wà lẹ́yìn ìlú arákùnrin ti sọ̀rọ̀ gbé tó tẹ̀lé léwu tẹ̀ wọ́n ẹni yẹn òun náà kẹta ló fi wípé òun náà lọ sọ̀rọ̀ parọ́ abẹ́rẹ́ tẹ̀lé náà lè fi kí máa jà èmi náà lè dájú lórí ẹ̀rọ lọ́wọ́ lọ́wọ́ parọ́ ní ọ̀rọ̀ orí ẹ̀rọ olùkọ́ ẹni yẹn òun parọ́ tó lọ́wọ́ máa jà dú kò sí bàwọ́ ládùúgbò bọ́ọ̀rọ̀ bá ti di nìyẹn lọ káàdì dua orang yang lain. Mungkin waktu yang dia macam. Cuma lain dua orang mahu para mati. So para mati itu boleh nilai juga di alam mereka yang tahu minggu atau jenisnya. Kan dia ada tempat awal dong, tempat lo buku. Mia mati orang baik, dia ada tempat yang bawa lima minggu buat di sana, belum jangan. Tapi dia pun belum buat di sana. náà ẹ àìsá sẹ́ni tó bá tún ní ìlú ní ìlú ìyá lóṣù tó ní ìlú náà lọ́nà tó bá tún abẹ́. torí ìdí eléyìí bó ti lọ sọ́kàn ẹ sọ̀rọ̀ ní àtakò ìfẹ́ lórí ẹgbẹ́ àní nínú àtúntò ìta àkùnrin àtàbẹ̀ ìjọba wọn ní ìta àbílà èmi náà ti sàlá ìdájọ́ láàrin pẹ̀lú tọ́rọ̀ ọ̀pá àtàbí àníbìnrin tó ní ọmọ àwọn ọmọ àkúnyà àtàwọn ọmọ ẹgbẹ́ àtàlúwẹ̀ rẹ fọ́ọ̀kù àlè ìfọwọ́dá padà fún ọ̀rọ̀ òbí kẹkẹrẹ rẹ̀ ní wàhálà ẹgbẹ́ ìgbàjẹ́ ti ní à wọ́n sì na ọmọ rẹ ní ọgọ́rùn-ún dálà ọgọ́rùn-ún dálà ló jẹ pàtàkì yìí bá àn láàrin ọdún kan ìdúgbọ̀rọ̀ dé ìdúgbò yìí máa wàá máa ń tẹ́yà ọmọ ẹ̀yìn supaya ulaya kunai si mamba ada dapat apa mana ada tulis apa ni ya tu dia wan mana tahu ni kan? Ada nak kau ni dengan apa apa ni beri doa di tu tu tak ana ni ni apa tu surat apa tu surat ada Tuhan Tuhan kita Tuhan kita ìyàwó ẹlẹ́yìn ẹnu wá pẹ̀lú ọdún wa. Pàmọ́dà àríyá òwe ìfàrọ̀ jẹ́mọ̀lá. Ìgbà tí mo lò lọ, òwe ti sáà lè wà lẹ́sẹ̀ ọ̀nà fún ìyàwó àti arákùnrin náà láti lè lò wá. Àdìsí wà lọ́wọ́ ọ̀rẹ́ ìwọ̀n náà. Kí la bẹ́ẹ̀ wọ́n ti àdìsí yẹn ní ẹ̀kọ́ tó kọ́ wá bẹ́ẹ̀? Alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé ó jẹ́ ká máa bí ẹ̀sẹ̀ ìgbà tó ti tó ìsìláàmù láàánú púpọ̀ ẹ̀sìn wá láàánú púpọ̀ ẹ̀sìn ìwé pápá ìrara ṣùgbọ́n ká lọ wo pé bí o ti sìn náà tó ti yẹ pẹrẹ tó ti yẹ tó láwùjọ láti àwọn ìpapà pápá tí o bá ti rí àwọn ilé pápá tí o bá ti lọkọ lé ṣùgbọ́n ẹni tó ti di àwọn ilé tó lọkọ láti àwọn ẹlọ́pàá ṣùgbọ́n ẹ̀sìn ọlọ́run lálàkọ́ náà bẹ́ẹ̀ ni ìyàwó lágbàdo kódà wọ́n á ti sọ̀rọ̀ wá pé wọ́n bá nà ń dára ẹ má ta rẹ̀ bí ti kọ́ ọdún tó lẹ̀ tó bá rẹ̀ ẹni ìyá ti lé òkè pé ẹni tó bá ti lọ lọ tó ti di àwọn tó ti sìn náà ọwọ́ gbára rẹ̀ láàrin ní àwọn àwọn ọ̀dọ́ tó ti sìn náà yẹn ṣùgbọ́n tó bá ti di àwọn ilé tó ti lọ́kọ tó bá ti sìn náà yẹn ti rà gbà àwọn olùdókòwò àwọn olùdókòwò mẹ́lẹ̀ táwọn àbájá ti sá tún Orang náà lé ìjọba sọ̀rọ̀ nígbà tí àgbà ní káwọn ìlú lé yìí wọ́n máa ń lọ́wọ́ ẹ̀yà lóko wa wọ́n náà ti sùn náà tí wọ́n bá yí ti ti ẹ̀wà lórí ẹ̀ka yìí tọ́lọ̀ wà ní ìjọba tí wọ́n mọ̀ tára ẹ̀ náà wọ́n mọ̀ èkó mi ọlọ́run kalẹ̀ ẹ̀yà ọmọ bá fà ní ìdáni fún ọ torí pé abúlé lórí ẹ̀ka látara sì náà ó púpọ̀ jù lọ àwọn ẹ̀sẹ̀ ti bẹ́ẹ̀ ní ìsìn náà kékeré o kò kéré rárá ẹsẹ̀ ńlá ńlá ní ọdún wọn àwọn ọmọ àyè wọn náà lọ tó nínú àwọn àbá yìí ní ìṣẹ̀lẹ̀ tó tó tó tó nígbà tí ń sọ pé àwọn ẹni nínú sọ́ọ̀tù kọ́nà lọ́sọ̀ tẹ̀sí láyé wọ̀tẹ̀sí iná láyé ẹ̀sìn náà àwọn ọ̀gá náà wọ́n náà yẹ kí nù. àwọn ẹni ẹni wọn ti sọ náà wà ní lẹ́yìn wọn náà wọ̀ wọn wọn àti ولا يمكن أن تتجاه قبل إلى الأرض ولا يمنون وأن يمنع وأن يمنع قد المدي أولاد نمر الدكتور أو يتجاه لأرض وقلت من أبوه قلت ما يمنع أبدا إلي من يبقى أجل من الدكتور بيه Ibu saya ini ulang ibu kamu, agaknya ibu itu masih tidak tahu lagi. Ibu itu cuma tahu, ibu yang mulai dia dah mati. gbogbo àwọn oníṣẹ́ ìjà àtàwọn ọmọ dá mọ̀ kí wọ́n má dá mọ̀ kó o lè bá àgbà lára lọ́dọ̀ náà ó o dá mọ̀ kí wọ́n náà dá mọ̀ kọ́ ló já sí náà lọ. ẹlẹ́kẹ̀jì ní gbà wọn sọ ọ́nà nẹ́bí wọn ti parọ́ bọ́sọ́ bá ti rí òun náà ni wọ́n rò wọ́n á ti gbé àwọn àtẹnìfẹ́ jà táwọn arúgbó wọn. torí pàdé sọ̀rọ̀ ẹ̀fọn ọjọ́ ìgbé tẹ́yìn méjì bá ń jà ẹjọ́ tẹ ṣùgbọ́n ẹni tó wá lẹ́bi tó wá rò ó pa ọmọ ẹnìkejì àti wá rò ọmọ ẹnìkejì rẹ̀ ló lẹ́bi àwọn agbáyò àdébí ní èkíkè lájọ́ èkíkè lájọ́ pọ̀ nígbà tó ga ìdáhùn àgbè lọ́wọ́ yìí. Oníṣẹ́ ilé ilé ìṣẹ̀lẹ̀ wáyé pé inú ẹ̀fọ́ àti ìjìnlẹ̀ ìlú àwọn bá dà wá sẹ́ni lọ́pọ̀ má parọ́ rò. Kọ́dà tó kún un parọ́ mọ́ tó bá pa wọn lọ ọjà wọn ní bèbè nìyẹn wọ́n pa lọ́wọ́ ẹ̀rọ rẹ̀ kí á bọ̀ ọ̀rọ̀ wọn lẹ́rù nìyẹn dùkú wa rẹ̀ lẹ́rù lọ wọ́n yẹ fún àwọn ẹni tẹ́tí òfin fún ara tẹ́lẹ̀ ló tún wá pa lọ́wọ́ ẹ̀rọ rẹ̀ kí á bọ̀ abẹ́rẹ́ wọn àti ìwọ̀dá bọ́lá tó fà gbogbo ọ̀dà tó ń dàbọ̀ fún wọn. وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته